Jésù olóore o olóore Mèsáyà olóore o olóore ó kú nítorí mi e, ó jìyà nítorí mi ẹ lọ bá mi gbọ́ ìròyìn ayọ̀ ìròyìn rere ìròyìn tó jù ìròyìn lónìí gbẹgbẹgbẹ nẹsàn kó gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ born again wọn lo tiẹ̀ mọ Jésù ọ̀hún wọn lo mọ. ẹ̀gbọ́n mi mi ò lè fọ sára o wá wá wá eléyìí dá o fún tó ń ṣe repeat mọ́ má tiẹ̀ dán má má mo fọlọ́ ọba abẹ ni má dánrú ẹ̀ wò láṣà mọ́ ṣé wà ló wù lánàá yẹn náà ṣé ṣé o pé mi àtọ́lọ́run ẹ ẹ ẹ ẹ mọ bí tèmi àtọ́lọ́run jọ dì sí láàárọ̀ yìí ẹ mọ bí tèmi àtọ́lọ́run jọ dì sí láàárọ̀ ṣé o ṣé o pé jẹ́jẹ́ ń jẹ́ mi jẹ́jẹ́ ń jẹ́ mi jẹ́jẹ́ mo ara ń kọrin mi sìn ṣé o pé ẹ tún ti dé ẹ ti kó interruption de, ẹ mọ̀ pé títí wọ́n interrupt mi ẹ mọ̀ pé ẹ ti interrupt mi sìn ẹ mọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ pẹ̀lú bad habit gbogbo nǹkan tí ò da ara yín. bẹ́ẹ̀ni sọ́hun láṣẹ lọ́ba tó bá yẹ wàá máa fọ́ọ̀mù bíi gẹ̀ àlọ́ba tí ilé olókùn lánàá ó lè mọ àyájọ́ tí àná yẹn jẹ́ ọ̀nẹ́gúdẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ìjọ míì wọn kì í jẹran ẹlẹ́jẹ̀ sọ́mọ bẹ́ẹ̀ bó ṣe ń gba sàláàdì tó ń dàpọ̀ mọ́ àmàlà ló ń dà àmàlà pọ̀ mọ́ jọ̀lọ́fù tó ń dà jọ̀lọ́fù pọ̀ mọ́ sẹ̀mú ló rọ́ gbogbo ẹ̀pọ̀ mọ́ra mo dẹ̀ fojú sọ mo fẹnu sọ wípé ah, ah, tó bá dé dáàrin àdúgbò rẹ̀ wọ́n máa ṣe bíjẹ̀ bíjẹ̀ bíjẹ̀ bíjẹ̀ ránu tán ó wá kó gbogbo ẹran ṣa owó ẹran lórí oúnjẹ lọ oore ogun ẹlòmó fojú bẹ́ẹ̀ sọ o ti ẹwo sáì dọ̀dọ̀ mi o lọ́rọ̀ ọgbọ́n adójú ti ni ọmọ ló fẹ́ yà bẹ́ẹ̀nu sọ̀hún bẹ́ẹ̀nu sọ̀hún ìkànnì ìkàbò ìkànnì ìkànnì ẹlẹ́kìkà àwọn èèyàn máa náwó kọ́kọ́ máa wẹ̀sì owó ya ẹ̀yin ò ka bíbélì bí tọ́lọ́run sọ pé kó lóò ẹ má ṣe ṣòfò oúnjẹ òṣòfò alájẹnu alájẹ ẹ̀bọ́kọ̀ kí ayájọ́ àná mọ nǹkan tó yẹ kó jẹ́ onígbìrì ó yẹ gbó àwẹ̀ ló yẹ ká wà àwọn èèyàn lè níbẹ̀ wà ṣé tó o bá jẹun lánàá yẹn tó o bá jẹun lánàá tó o bá jẹun lánàá good friday torí ọlọ́run ṣé o máa kú ni ẹ ṣe mo jẹ́ ni ẹgbọ́n mi bọ̀ kí ló dé tẹ́ pé ṣé ṣé ṣé ẹ wọ ẹṣọ́ ara yín o mi ò láìkí bẹ́ẹ̀ ṣe máa ń tọ́jà mi o mi ò láìkẹ́ o mi ò láìkẹ́ o mi ò láìkẹ́ o ẹ ẹ mọ̀ pé múdù tí mo wà ń sìn múdù o èmi àtọ́nà ò ní mi ò láìkẹ́ o mi ò fẹ́ bú yín o mi ò fẹ́ bú yín o ẹ ṣiṣẹ́ nu ṣùtì ṣùtì bí ilé asin ẹṣọ́ ara yín mo sọ fún yín o ẹ tó kọ mẹsáyà olóore rẹ mo sọ fún yín o mo sọ fún yín o mẹsáyà gangan yẹn kò dá ẹ mọ̀ kò dá yín mọ̀ kò mọ̀ ẹ́ ṣẹnu pẹ́tẹpẹ́tẹ alájẹnu alájẹbọ kọ́ ẹ fẹ́ fò. èmi ni kẹ́ máa ṣọ́ kiri ẹ má lọ wá lè ṣe ẹ má lọ wá túnra ara yín ṣe ẹ má lọ tún ayé yín tò kẹlẹ mọ bẹ́yìn àti bẹ́ẹ̀ máa bọ́lọ̀ ìjọba ẹ má ẹ má lọ pẹ̀dọ̀ lórí òróró kẹ́ mọ̀ kọ́tẹ́ máa ṣe ẹ máa ṣọ́ mi káàkiri kí ló dé gan-an tí wọ́n kí bí wọ́n èmi mo jẹ̀bi tí mo mú ẹ lọ pàtì. Ah, èmi mo jẹ̀bi. ẹ tẹ́mi bàbá yín sanwó tẹ́lẹ̀ yín máa wọṣọ àgbàyà òṣì àgbàyà ní kẹkẹ kẹkẹ yín sọ. ìwọ lè ka àwọn ọ̀pá méjì méjì tó máa ń ṣọ̀kú lórí aṣọ tó máa fi wọ́n jáǹpẹ́ tó káàkiri. Ah, ọ̀gá ẹ̀ máa ẹ̀ jẹ́ dúpẹ́ tí pẹ̀tẹ̀ lábúrò tó bá yín rọpa méjì àwọn kan ló ń ránṣọ tí wọ́n rí yàn bá wọn rántí pé wọ́n fi nulẹ̀ ajá gbẹ̀yìn ní ẹ̀ṣọ́ ara yín. ìbátan alágbẹ̀nu ni ó gba plate kí ló gba plate kejì gba plate kẹta the only thing ni pé ó wá ń rí gbogbo ẹran ló wá ń rọ sínú lẹ́nu bá. ẹ ṣé mo jẹ́ ìgbà tí wọ́n ń kẹ́ kí n ṣe mọ́ mi kí ni ló pè mí pé kí n bá wọn tẹ̀sí ẹ̀ pé ṣé ìyàwó àbẹ̀ ṣé mo jẹ́ ẹni ṣé mi ọmọ lélẹ́yìí. ọmọ lélẹ́yìí. gbà mo tẹ̀sí ṣé mi ò tútọ́ dànù mi ò tutọ́ dànù ẹ máa sọ̀kọ́ tó ju yóò rí ẹ máa ṣọ́yàn kankan kí ẹ̀dẹ̀ lè bí ẹ lè bá tó bá bí ẹ lè pé kí ni pàtàkì àjíǹde òun gan ò mọ ẹni tí ń pa ẹ ní mo tó mọ ni pé mi ò mọ mi ò mọ pé Jésù kú fa kú fún wa mi ò mọ. ẹyin mélòó. èmi nìkan ni akú fún yín akú fún yín ẹyin tẹ ẹ lọ́rùn akú fún yín akú fún yín kó mọ yín bẹ́ẹ̀ mo sọ fún yín kó mọ yín Ah. because ọlọ́run ti sọ ọ́ náà jẹ́ kọ́ bá. ọmọ mi dáadáa ó wùwà dáadáa sí mi ọlọ́run dáadáa lọ́lọ́run mi. ọlọ́run ti sọ ó ní ká jẹ́ káwọn ọmọdé kan wá síwájú ọ̀dọ̀ òun ẹjọ́ tí wọ́n bá pa ọmọdé sọ́n máa pè yín ni ah. wọn ò ní pè mí àbúrò yín ọlọ́run kọ́ ọmọ yín ọmọdé làwa méjèèjì lọ́wọ́ lájú wa irọ́ ni irọ́ ni ẹ̀ ìṣọmọdé ẹ̀ ti dàgbẹ́ ti gbó ẹ̀ ti gbó àgbọ̀ yín ti gbó ìkà àgbà ẹ̀ máa sọ́ mi kiri gbẹ́gbòòrò ìmúnilógo ìmúnilógo ọmọlábèrè múlábí ẹ jọ ṣé mú mi náà. èmi ò mọ̀ fún yín o bóyá ó fèrè a máa sọ mi kiri ẹ wá níṣẹ́ méjì ẹ ní kọkọ ẹ ní sọmtáìtù ní ju gbé borun lọ ẹ ní nǹkan méjì ẹ ní táìtù kan tẹfẹ máa jẹ ju máa nu kẹ máa kẹ máa sọ kí ló dé ṣe ilẹ̀ fẹ́ fẹ́ mi sílẹ̀ ni ṣé mi ò gbà wẹ̀ ni wà á tiẹ̀ wà á lọ náà ni ṣé mi ò gbà wẹ̀ ni wà á tiẹ̀ lọ wà á kú òrùlé náà ni wà á kú òrùlé náà ni ẹ ní kọ́tẹ́ forí ara yín rò náà ni ẹ ní tọ́ba ní kọ́tẹ́ tọ́ba yẹ pé tòótọ́ tẹ ní kọ́tẹ́ forí ara yín rò ẹ ní máa ṣọ́ mi ẹ ní fàmí mi àtọ́lọ́ òun lẹ̀ ẹ ṣọ́ mi títí títí ẹ ṣọ́ mi àtọkọ máa rí èmi àtọ́lọ́ òun lẹ̀ ń ṣọ́ ká torí tẹ sọ pé mo kó gbogbo ẹran ṣé kẹrin àwọn ilé ẹlẹ́ni tó ṣe pátí kó ṣòfò ni kì í ṣe pé wọ́n ti kawọ iye àwa tá à ń bọ̀ ni àbẹ́yìn ọmọ bá ìka ẹ̀kú níka bíbélì yín ẹ̀ níka àwẹ́ ẹ̀ níka tó ti máa lérè káwí tó ẹṣu ẹṣu ẹnu ẹṣu ẹnu sọnù síwájú bí ilé asín ẹṣu ara yín kẹjọ kọ́ lọ sọ yín tẹ́ẹ̀bà tẹ́ẹ̀bà sọ agbẹjẹmọ́wọ́ ẹ̀gbọ́n mi máa bá yín so mọ́ máa bá yín so mọ́ ẹ kàn máa sọ̀rọ̀ ẹ máa lanu ẹ máa sọ ẹ máa sọ̀rọ̀ sí mi kí ló dé ìjọkànjọkàn máa make sure pé wọ́n rí format brain yìí fún yín kí ni problem yìí gan-an ẹgbọ́n mi ẹ kọjá first and last item aṣọ mi o ẹ kọjá first and last item máa fẹjọ́ yín sẹ́yìn jẹ́ máa fẹjọ́ yín sẹ́yìn jẹ́ tó wà lọ́rùn wọ́n wọ́n wọ́n bá mi dá sí ẹ ṣọ́ ara yín mo sọ fún yín yẹn nonsense àgbàyà. ó ti sú ẹ ni ó ti sú ẹ máa wọrí ṣọ́ra ẹni tó bẹ́gi ń gbòòrò ni ẹni tó bẹ́gi ń gbòòrò ni àgémọ̀ ẹni èmi tí mo mọ ẹ lọ pàtí èmi tí mo sanwó tẹ́lọ̀ fún yín ni ẹni tó sanwó tẹ́lọ̀ fún yín ló ṣe é lóore èmi tó wà lọ́wọ́ ẹ ni èmi ni mo sanwó èlólẹ́ni lọ́wọ́ tẹ̀ fún lówó tẹ́tẹ́ tí tó ń jí iṣẹ́ èlólẹ́ni èlólẹ́ ẹ bá mi bí wọ́n èlóni wọn ni èlóni èlóni èlóni wọn ni lọ́wọ́. lọ́dàgbà lẹ́gbà náà tàbí kó padà sọ́dọ̀ dájú wa lọ́dàgbà lẹ́gbà náà èlólẹ́mi lọ́wọ́ lẹ́nu tiẹ̀ lẹ́nu tiẹ̀ lẹ́nu tiẹ̀ tó gbọ̀ gbọ́dọ̀ bá ẹnu lé ìlú. ọlọ́run ẹlẹ́dàá mi ò ní jẹ́ orí mi ẹlẹ́dàá mi ò ní jẹ́. bọ́ọ̀ lọ màá lé ẹ kúrò níbà iná ọgbẹ̀yìn ni alájẹnu alájẹbọpọ ẹfẹ fún ẹ tẹ dúpẹ́ pẹ̀lú àbúrò kan tó yá yìí sẹmó òṣòfò ó ka yín lára ni Ọlọ́run ló fún mi lẹ́nu ni ó fún mi lẹ́nu mo dẹ máa fi jẹun bẹ́ẹ̀ ni mo máa fi bẹ́ẹ̀ ni ó ní kó máa jẹ lọ bẹ́ẹ̀ ni ó tún wá fún ẹ ní bàtà kí ló ní kó máa fi yẹn ṣe. ojú tọ́lọ̀ ń fẹ́ yín tí kẹ́ máa fi ṣáwọn èèyàn kiri ni eh, ẹ nílò sí nǹkan tó dáa wọ́n wá yín lórí sí kẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ kẹ́ fojú yín rọjú mọ́ kámẹ́rà. tí mi bá dé Orísun dìrẹ́tọ̀ lèmi máa lọ ṣe ń bẹ̀ mi ò nílò èmi ẹjọ́ èmi ẹjọ́ ẹlẹ́nu pẹ́tẹpẹ́tẹ ìrìn lọ wá ń bẹ̀. ó ń bàjẹ́ wo kò sí tó ṣe fún mi wàá bá ń bẹ ọmọ máa ṣerú ẹ̀ fún wọn. ayi gan ẹ má wo síbẹ̀ wo kò síbẹ̀ ṣe lè fi tẹ́tẹ́ fìtínà mi tó ká ẹ máa ranjú mọ́ mi kẹ́ máa ṣọ́ mi kiri jọ́kànjọ́kàn ẹ̀yìn máa ranjú iná mi sẹ́pọ̀ máa dàtà lù yín lójúgbẹ̀yìn ni. ọwọ́ ẹ̀ wọ́n láì kiri ìgìdó olóyè jẹ́ǹwó. èmi wá gọ̀ èmi kọlà ni èmi gọ̀ àlọ́lọ́bí mi ló ah! bọ̀ wá fi hàn yín. ká ló ń nọwọ́ yẹn a máa náà kò gbé dúró kó wá wo nǹkan tí màá ṣe báyìí tó ní pé. ẹ gbẹgbẹgbẹ gbẹnu fún òkè ìfọjú sí ibi ẹkẹ ìfọjú sí. gbogbo ìgbàlẹ̀ ọmọ ni mí lára gbogbo ìgbàlẹ̀ ọmọ ni mí lára kí ló dé náà kí ló dé ó dìgbà tí máa lọ pa àwọn tó ju yìí wá lórí ṣé mo ṣé mo adúrú mi mọ ìdàgbà tó mi mọ mọ ṣé mo mi ò mọ̀ pàlọ́ là jíǹde mọ̀ pàlọ́ là mo dẹ̀ jíǹde àárọ̀ mo gbàwẹ̀ mo ṣe bóyá kọ́ mo lọ́ọ̀bù ṣe mo gbàwẹ̀. àná kọ́lá jíǹde àná ni friday tí o yẹ ká jẹun rárá. àbí sọ́ọ̀rì ẹ eh, good friday. good friday tí ó rá yí ẹ ẹbí eh. àjẹnu iná ni àjẹnu ti o ògbàgbé ọjọ́ àjínde ọ̀la àjínde sì dọ̀la tí ó rá yí eh, ẹ good friday bẹ́ẹ̀ni sọ ma. èèyàn lè ṣe mistake iwájú agbáyé ò tó lé agbáyé ò tó lé. ọmọdé tiẹ̀ ò tó ta ọmọdé tiẹ̀ ò tó ta lọ sí gbẹ̀gẹ̀ bọ́ kọ́ńtà ẹlẹ́nu pẹrẹsẹ àfẹ́kébù àti tọ́tọ́tọ́tọ́tọ́tọ́tọ́ ẹ wo gbogbo ẹ̀yin olólùfẹ́ sọ tó ẹ̀yin mo bá lọ́rọ̀ láàárọ̀ yìí. ọkùnrin bí obìnrin ṣíyàn ẹ máa ṣe bí obìnrin kiri àdúgbò ẹ ní tìjú ẹ jẹ́ lọ sókun ṣòkòtò yín kẹsàn níbi tó gbé níyì ṣíyọ àwọn ẹgbẹ́ yín amọ́bọ́ ṣe ń ṣe ń ta ṣíyọ. ṣíyọ wọ náà bẹ́ẹ̀ni máa wọ gbanu fún ẹ gbogbo yín ẹ wọ fún mi ẹ ní ṣerú ẹ mọ bẹ́ẹ̀ mo sọ fún yín wọ wọn nà yín fún mi àwọn tó wọ yín nà yín wọn nà yín fún mi wọ́n help mi bá yín wọ́n wọ́n bá mi nà yín. oníbàjẹ́ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ẹfẹ ẹfẹ ẹfẹ lókínì. kọlọ máa ṣọnu save mi káàkiri pé àwọn invitation wo lẹ ní àwọn àwọn àwọn àwọn invitation wo lẹ ní. ọmọ tó fi mú yangàn lèmi kò sọ̀rọ̀ lẹ́nu. ìwọ ọmọ tó fi mú yangàn. bẹ́ẹ̀ ni kò sọ̀rọ̀ lẹ́nu. lọ́dún tó ń bọ̀ mi ò gbàdúrà kíkí kó kọjá àbúrò mi. ẹ wọ sí ilé ilé wa ọlọ́run ajá òkùnrin náà máa já àbúrò mi orúkọ rẹ̀ ní jẹ́kẹ́ mi. that is it. ọkùnrin tó bá dẹ̀ máa já àbúrò yín á wùwọ ọkùnrin á dúró ṣe wò kò ní jẹ́ pé appearance nìkan ló máa ń jẹ́ pé tó bá fẹ́ sọ̀rọ̀ lẹ́nu báyìí ò fúùtù fẹ́ tẹ̀ ní á sọ̀rọ̀ gidi ọkùnrin èmi gan bá yín gbàládùra pọ̀ ọkùnrin tó bá máa jábúrò yín á jẹ́ ọkùnrin tó mọ ya rẹ̀ á jẹ́ ọkùnrin tó mọ̀rọ̀ sọ á jẹ́ ọkùnrin tó mọ̀ wúlò ara ẹ̀ nígboro kì í ṣe ọkùnrin tẹ́pá máa nọrù kiri ó yìí máa fi síbi ọbẹ̀ rẹ yín láhán bẹ́ẹ̀ mo sọ fún yín gbé borù gbé boski gbé fìlà àwọn ẹgbẹ́ yín wọn ẹwọ ẹ̀ṣọ́ ara yín mi fẹ́ bèbú ó ṣe good friday ṣe kọjá o ẹ jọ̀ọ́ mi ò fẹ́ bèbú láàárọ̀ yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àyàfi ká mú ọ̀rọ̀ ẹ̀ lọ ṣọ́ọ̀ṣì lọ́la hmm? ká mú lọ ṣọ́ọ̀ṣì lọ́la kí ah, ìgbé ayé tuntun kí ni wọ́n náà dáríjì mi dáríjì mi ẹ̀ṣẹ̀ ah! olúwa gbogbo àwọn tó bá yẹ pé wọ́n fẹ́ máa ti ọwọ́ mi bẹ̀ṣẹ̀ olúwa olúwa bá mi bá mi sún wọn síwájú jọ ṣàánú fún mi dárí ẹ̀ṣẹ̀ mi jì mo ti mi ní ṣe pé mi ní sọ̀rọ̀ mi ní bá mi ní bèbí mi ní ṣe kankan mo olúwa gbogbo àwọn ìwà consciously or unconsciously olúwa bá mi gbà jọ nítorí ọlọ́run bá mi sún ẹ̀gbọ́n mi síwájú kó separate flat wa. jésù olúwa wa bẹ́ẹ̀ ti wí ló máa rí ee bẹ́ẹ̀ ti wí ló máa rí látàlẹ́ òní bẹ́ẹ̀ ti wí ló máa rí ee bẹ́ẹ̀ ti wí ló máa rí èyí ẹ wí yẹn àrò àrò mọ bí mo ti wí ló máa rí alẹ́ ló máa lọ alẹ́ ilẹ̀ ló máa lọ alẹ́ ló máa lọ ó gbà jòsù ẹlẹ́nu pẹ́tẹ́pẹ́tẹ́ ó lè dáyé ẹ̀ṣẹ̀ láì ṣe mi that's the problem tó ní ó lè dáyé ẹ̀ṣẹ̀ láì ṣe mi ìwà kìíní bó ṣe sọ̀kí eléjò máa ṣe kọ́kúrà ọkùnrin tó wà ń ta wọ́n máa ń dúró déédéé náà máa ń ṣe ọkùnrin tóbìnrin bá ń sọ̀rọ̀ sọ wọ́n máa ń wọ́ kéwé ni irọ́ ni títí ẹ máa máa tàkùrọ̀sọ bẹ́ẹ̀ ní díẹ̀ kàrà ní òróró gbóná ṣíò gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí ẹ̀ ní rẹjọ́ ọdún ayọ̀ la kúkú máa ṣe ẹ̀mí wa tó ṣe ọdún yìí ló máa ṣe ọdún tó ń bọ̀ lágbára lọ́wọ́ ọlọ́run àdúrà tẹ́ ẹ mọ́ máa gbà ẹ ti mọ̀ kò nídìí kí n wulẹ̀ lé àdúrà fún yín mọ́ ọláyínká bá sórúkọ tèmi àtàbàtúbú abẹ́rẹ́ ẹ̀ẹ́kùn ọkọ olórí kan báyìí àbúrò mi tí mo dẹ̀ ń wò pé bóyá kí n tà á tàbí kí n fi lọ yáwó nìkan tàbí bóyá kí n bá olú iléeṣẹ́ Orísun sọ̀rọ̀ bóyá ká lease out ká lọ fi káfi káfi káfi chéèjì kankan torí ọ̀rọ̀ ẹ̀ ti sún mi tán pátápátá tẹ bá dẹ̀ ní ìdẹ̀ lẹ́yìn ètò kẹpẹ́ mi máa fún yín tán pátápátá máa fún yín pátápátá kẹ máa mú lọ èmi ò fẹ́rù àbúrò ilé mọ́ mi ti ẹ̀ fẹ́ mọ́ ẹ ṣé ọ̀rọ̀ ni ẹ mọ irú àyájọ́ tí àná jẹ́ ẹ mọ bánu yẹn ṣe jẹ́ ọ̀nìkúndé àwẹ̀ àwẹ̀ àwẹ̀ ló yẹ ká wà nílé ibi tá a wà èmi ò jẹun gbélé kọjá ògbà tọ̀hún kọjá ògbà àwọn chọ́ọ̀chì mi wọ́n ń jẹran ẹlẹ́jà egbogbo egbogbo làbúrò mi ń kọ́ gbogbo ẹ̀ ló kó sínú lálọ́gbàjì aláìlójútì ẹ wo ẹ bá sọ̀rọ̀ mi tó ti máa gbọ́ ojúmọ́ ire amúlùdùn lẹ́tọ̀ ẹ ṣáà farabalẹ̀ kẹ́ máa bá wa bọ̀ ṣé o wà ń bẹ̀ àbí o ti ń bẹ̀. èmi wọn ní fẹlẹ ní ìṣẹ̀lẹ̀ ẹ jọ jẹ́ gbogbo èèyàn olólùfẹ́ wa pátápátá ẹ ṣàmọ̀ wípé tẹ bá ti rí mi ti ìwà ọmọ rẹ ìwà tútù bí àdàbà èmi ò lè sọ tẹnu mi tán kọ́lọ́ máa ṣàánú èèyàn mà ní tá ń gbàdúrà ká máa gbàdúrà bí tọ́lọ́ téèyàn máa rìn sí tó ah ẹ pẹ̀lẹ́ báwo dẹ̀ wá ni akú ọdún akú yè dùn báwo lọ dẹyìn ṣó dùn ẹwọ mi ò tiẹ̀ gbariwo wá báyìí rárá mi ò lè ṣe bí àwọn ọkọ tó jẹ́ pé wọn ọmọgà tó yẹ kó pariwo ọmọgà tó yẹ kí wọ́n pariwo ṣáyé tútù ni mo gbé wá ìwà tútù bí adà ọ̀ṣẹ́ rọ́dìn aṣọwàṣẹ aṣọwàṣayọ aṣọwàṣà làáfíà ẹ wò ojúmọ́ ire amúlùdún lè tò ètò ní ojúmọ́ ire níbi tá a ti máa ṣe kí ni tá a ti máa dáyé lárayá nítọgbọ́n a máa kọ́gbọ́n nítàríyá nítùdùnú gbogbo ìlàjọ máa ṣe papọ̀ ẹ ṣàrà ṣe kí ni ẹ calm down ọlọ́run akẹ́mi ọ̀dà lórúkọ tèmi aka two sixteen mb òfìgbọ́ eight yìí tó ń tẹ́rìn lójú amóhùnmáwòrán yín lálálà ńlálà mi ò rí yín ẹjọ́ gbogbo ẹni tó wá nílé ẹ kà á ṣe kí ni ká lọ sókè lọ́nà ètò ojúmọ́ ire amúlùdùn ah ó ṣì ń tẹ̀síwájú jésù ti kórè dálẹ́jà ká lọ ṣe kí ni ká lọ hé ẹjọ́ nítorí ọlọ́run